sọ tuntun àní pé bọ́ọ̀lù ọ̀nà ọdún kékeré náà àwọn fáwọn ní gbogbo dé tó bá wà ní Islam ká máa lò ó ẹni dèédé tó bá dé pé ní ọ̀hún ni wọ́n ti hún wá tí wọ́n wá ń sọ fáwọn bí pé children day èní ni ká mójútó àwọn ọmọ wa á ní kí wọ́n gbẹ́nu wọn sọ ipe dojoojúmọ́ ni dé lọ́dọ̀ àwa mùsùlùmí tá à ń tọ́jú àwọn ọmọ wa Mother's Day Father's Day teachers day teachers test tẹ́lẹ̀ pé on the fifteen ẹ̀ tó ń sanwó oṣù fún ọdún fifteen oṣù mi children day àwọn tí wọ́n mú gbó tẹ̀ tọ́jú wọ́n ní gbogbo dé yẹn jẹ̀má mùsùlùmí ọ̀gbọ́n àwọn kópa ń bẹ̀ nítorí pé àwọn kèfèrí ni wọ́n gbé e kalẹ̀ àbí week week òṣùbù ṣe òṣùbù kìíní kan òṣùbù kìíní kan wọ́n ní kọ̀ọ̀kan wá nítorí pé àwọn tọ̀hún ni wọ́n ń ṣe kíní àwọn ni wọ́n gbé e kalẹ̀ fúnra wọn a gbọ́dọ̀ mú nǹkan kan lọ́hùn káwọn la fẹ́ fi beautify yìí bí ibi làwọn ti máa mú máìkì wọn nìkan lákàrà àti èsì wọn ìyàwó tí wọ́n jẹ̀mọ́ lójoojúmọ́ làwọn nífẹ̀ẹ́ rẹ̀ kì í ṣe jọ valentine day àwọn ọmọ wa àmọ́ tọ́jú wọn kì í ṣe jọ children day wọ́n ní gbogbo days yẹn baba sẹ́kọ̀ sẹ́mi àti gbogbo àwọn afáwa wọn ní káwọn bá wọn kópa ńbẹ tọ́ba wà sùkúù kan tí wọ́n ní dé kan yọjú tán fún yín lọ́lùdé lọ́lẹ̀ sùn nulẹ̀ kọ́ máa tọ́jú ìyàwó ẹ̀ kẹ́ máa jẹun kẹ́ máa sùn nítorí ó sùn díẹ̀ lọ́sàn kó lè dìde lóru kọ́ lọ opportunity holiday yẹn àmọ́ kọ́ wá lè wọ́n náà lè bá wọn ṣe dé ìkan àwọn fáwọn islam ọ̀fọ̀rọ̀ islam ọ̀fọ̀rọ̀ mọ́ ọlọ́wọ́ àlẹ́. jazakumullahu kai. wọ́n ní ṣe àdúrà ni yàásí ni tàbí wáàsí yàásí suratu yàásí eh, ṣe àdúrà ni àbí wáàsí. wáàsí àyà kò sóra. àgbẹ̀yàn máa ka yà sí kó bá yà lọ àwọn tó máa ń sa yà sí àwọn béèrè pé sàdúrà ni kọ́dà kéèyàn máa kà ní ọlọ́run fi ṣe wá sí fún wa. méjèèjì náà ni alukoran mọ́ọ́yìrọ̀ ni ìwé wáàsí ni ìwé àdúrà ni wallahu alam bọ́ọ̀bá kan wá sí ó ṣe nílànà sunna. Ah. wọ́n ní àwọn obìnrin tí kìmọ̀rù wọn máa ń wọlé kí ni ìdájọ́ wọn tí bá ń wọlẹ̀ tí bá ń wọlẹ̀ yẹn yóò ní yóò ní bó ṣe tó kátó lè dájọ́ ní èrè ẹ̀ àmọ́ èyí tí Umu Salama ó léwùn sọ fún ànábì pé eré ànábì àwọn ọkùnrin oníkísòkò tó wọn kọ́ má kọjá kókó ẹsẹ̀ gbogbo àwọn tábà ti mójútó yìí nìkan lè mójútó kọ́dà ó lè dé dédé kókó ẹsẹ̀ àmọ́ kọ́ má bọ́ sísàlẹ̀ kókó ẹsẹ̀ eléyìí tó rọrùn díàbí masha Allah. Michael Jackson kásùkòtò sókè yìí sì ń jẹ́ èèyàn láàrin ànábì wá kásùkòtò sókè ẹ wá lẹ́yìn ò lè kọ́sẹ̀ àwọn oníkàbọ̀gà tí ẹlẹ́kùn oníkàbọ̀gà tí àwọn òjòmọ́ lójúgun yẹn wallahi ọ̀la dìísì ànábì israfil mùsùlùmí ìlànà sùsáàkì ànábì ní aṣọ tọkùnrin máa ń wọ̀ ìtọ́ dáa ju ibi tó ti dáa ju láti bẹ̀rẹ̀ òun náà ní ojúgun ẹ̀ tìrìkọ́tà jẹ́mọ́ àdìsí báàkì ìgbàlàngbé nídìí bẹ́ẹ̀ ẹ máa yá mi ó mùsàlámà wọn ni rí Nabi o tó ní kí aṣọ tí wọ́n máa ń kalẹ̀ aṣọ tiwa oye ànábì yẹn ti yan balẹ̀ ẹ̀yin ò sí mbẹ̀ obìnrin lẹ́yìn bọ́dì ti yàtọ̀ sí tiwọn ọlọ́run ọ̀dá ẹ̀yin bó ṣe dáhùn ó mùsàlámà wọn ni bó ṣe balẹ̀ yìí náà o gìgìrísẹ̀ wá ti hàn o ànábì ni ẹjọ́ balẹ̀ sí nígbà tó wá bọ́ nítorí bá ti bọ́ gìrìsẹ̀ yọ́ máa kalẹ̀ àbí òní kalẹ̀ yọ́ máa kalẹ̀ tóótó umu salama wa ni ìrẹ́ ànábì yìí máa kalẹ̀ tóótó lẹ́kọ̀ọ̀kan o bí wọ́n wá kalẹ̀ tóótó táà sì máa kọjá láwọn àdúgbò mi táà mọ̀ bí ẹ̀gbin wa ń bẹ ànábì ni bẹ́ẹ̀ ṣe wọ́ọ̀nù bẹ́ẹ̀ ṣe wọ́ọ̀nù gìgìrìsẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ lómi bari kò tún jẹ́ ìyàmá gìgìrìsẹ̀ ẹ̀yin bẹ́ẹ̀ lómi bari kò sí kíni kò tún jẹ́ ìyàmá àdìsí kọ́ ọ̀rọ̀ tèmi nìyẹn o tọ̀ bí a ṣe tá a nípa gbàgbẹ́ yọ sí kò tún jẹ́ èèyàn mọ́ ìyàwó àwọn mùsàlámà wa ni gìgìrísẹ̀ wa máa hàn ànábì ní ẹjọ́ bo gìgìrísẹ̀ sísàlẹ̀ kò sí bí obìnrin ó ṣe wà tó bo gìgìrísẹ̀ tí ò ní máa kanlẹ̀ tó tó bọ̀dẹ̀ kí ìdajì ọ̀pá kọ́ máa wọ́ ọ lójú títì èmi ò tí ì rí tíra yín ká ọyẹ bọ̀tẹ̀ tó bá ti bo gìgísẹ̀ yóò sẹ̀ sílẹ̀ díẹ̀ ó lè máa wá kanlẹ̀ tó tó lẹ́kọ̀ọ̀kan wallahu alam níjọ́ pé àlòmí máa fi sọ́ọ̀kì gbé tó bá rí i pé oyè kò délẹ̀ tán wallahu alam. jazakumullahu khair inshallah ta'ala lọ́la ní dédé àsìkò kan náà kí á tètè dé tọ́pìkì tọ́lá tí wọ́n bá a sọ̀rọ̀ òun ni repentance ìrònúpìwàdà àti àǹfààní tó wà bẹ́ẹ̀ kéèyàn túbà lọ́dọ̀ ọlọ́run kí láǹfààní tó wà ní kéèyàn túbà kọ́lọ́n kó bá a ṣe rọrùn fún wa bóyá kí adáhùn kan wá béèrè béèrè kan sí kó tó di pé wọ́n ṣe dùá fún wa wọ́n láwọn sùkúù tí wọ́n máa ń lo píkṣọ̀ àwọn ọmọ wọn láti fi polówó nínú àwọn bánà àbí àwọn lẹ́dà báyìí kí ni ìdájọ́ rẹ̀. ẹ wallahu alam àbí ìwé skul àwọn ìwé skul tí wọ́n ya èèyàn sí oye ìwé skul ìdájọ́ títẹ̀ òun náà ni pé ẹ ti ra ẹ ti ra oye àwọn èyí tí ọba wà ní page ibo náà pè front eh, front page kọfà rẹ̀ àwọn afa ni kẹ ẹkùn lójú ẹ wá ti kùn lójú ó ti kú lẹ́yìn àwọn èyí tí ó wà nínú ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ torí ẹ máa ṣe kíni ẹ máa ẹ máa kọ́fà rẹ̀ padà tẹ́ ti lò tán pé ọlọ́run ọba máa ṣe àforíjì torí pé ó ti lú mọ́ ìgbésí ayé ìwé tí wọ́n ń ṣe kí ni máa wà di terrorist nínú school pé wọn kò sí ìwé kan tó ń lè ka ń bẹ́ o kọ́dà tíra kan àwọn tíra lè lárúbáwá àwọn tíra àwọn afáwa kan tí wọ́n ń ṣe tọ́jú tíra àwọn ọmọ school wọ́n máa ya pictures kó lè yé wọn but àní máa jẹ́ kó open tá a bá ti lò tán ẹ rí ambience èyí tó dájú òun náà ni pé kéèyàn máa lo pictures but tí wọ́n á jẹ́ pé èèyàn wá wò pé ah, níta fẹ́ polówó yìí a fẹ́ kí èèyàn kan wà ń bẹ̀ kí wọ́n rí kó lè nítumọ̀ ó ti ẹ àfọ́yìdì kọ́mọ́kọ gbogbo ojú kọ́mọ́kọ gbogbo ojú sí ó lè ó lè máa wọlé báyìí tí wọ́n bá ń wọlé ẹ ní rí gbogbo bọ́lá ń ṣe dà ẹ wallahu alam abẹ́lẹ́ nǹkan lọ́mọ́sá fún un àmín nítorí ambele àmú wọlé ilé tá a bá sì mú wọ ó pọ́sibú ká gbé e sínú ilé ká fi ṣe tébù ilé tí fọ́tò bá sì wà ẹ má jẹ́ àtàrà wa àlìjánu ìwọ̀n ń bẹ̀ ọlọ́mọṣà ìsọ ni ń bẹ̀ owó ń kọ́ àmọ́ tọ́jú owó sápò àti pọ́sì wa káfà kan máa pé wọ́n ní ẹ máa ń ṣe fọ́tò sílé ẹ ní náwó mọ́nù á lọ́rọ̀ òye ọ wọ́n lọ́rọ̀ òye lè kéwú kéwú ìyàwó àyíṣà náà wọ́n wà lẹ́jọ́ kan wọ́n ya ìyàn sára kọ́tìn ànábì wọ́n ní ẹ mọ ẹ mọ pé kò dáa kí fọ́tò ọmọ wà nílé àwọn tán ní èrè ni èrè ni èrè ni ṣé èrè ni wọ́n máa ń yà sáré sára kọ́tìn a ní ẹ wá kí wújọ wọn <laughs> wọ́n fọwọ́ yà síbẹ̀ ni ànábì wa ní àkọ̀dá àkọ̀dá níta ànábì wa ní ọ̀dá àkọ̀dá ìyá wa yẹ ṣàwọn ní àwọn wá jù sínú pílò àwọn jù sínú ṣe táwọn kó sì wà nílé àmọ́ kò ṣe kíni kò hàpí àti ìtàmọ́ wallahu alam abẹ́lẹ́wọ̀n aláàkọ́lọ́mọṣẹ́ ṣàánú wa àdúrà wa ọlọ́mọṣẹ́ ìjọba ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọṣẹ́ àdarí wa délé pẹ̀lú àlàáfíà èyí tó lọ́n ti sọ fún wa lórí ọlọ́mọjọ bàjẹ́ èyí tó kú díẹ̀ káàtó ọlọ́mọṣẹ́ àtúnṣe la hawla wala quwwata illa billah allahumma inni abduka ibn abdik ibn amadika nasiyati biyadik madin fiya hukmuka adlun fiya qada'uk أسألك بكل اسم هو لك سميت بنفسك أو أنزلته في كتابك أو لمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلوبنا ونور صدورنا وجل أحزاننا وذهاب أمومنا اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أدوا méjì tí mo kà yín gbogbo ẹni tí máa ń bẹ nínú challenge ìṣòro wàhálà kó lè dùn ní ma yọrọ ẹrin ayọ̀ pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọmọ yanjú sọ̀rọ̀ yìí ọlọ́run sì máa sọ̀rọ̀ yẹn rọrùn yóò sì máa sínà fún yà yóò sì máa dáàbò bò yà àdúrà mi ti mọ kàn yín ẹni bá mójútó ayé rẹ̀ ọ̀dà ọ̀nà rẹ̀ ó sì dá kò ní dààmú lé ayé kò ní dààmú kò sì ní dààmú jọ àlìkìyà mọ́ lẹ́yìn ìgbà tí máa ń kírun ni o tí ń sin tẹ̀lé tọ́lọ́ àdúrà mi ti mọ kàn yín ọ wà subhanakallahumma wa bihamdik أشهد أن لا إله إلا anta astaghfiruka wa atubu ilayk wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. àwọn brothers ẹ jọ ẹ bá wa palẹ̀ àwọn chairs yẹn mọ́ ẹ dákun torí tọ́lọ́ ẹ bá wa kó sẹ́gbẹ̀ẹ́ kan àwọn kẹsẹ̀tì tó jẹ́ ó ti jáde ó wà ní ìtàǹbẹ̀ yẹn wọ́n ní ó wà ní oyin service company kí a wo arabi tán tabana sí ara àwọn kẹsẹ̀tì ọ́díò ti public lecture tó ti jáde